والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته àti sàlàyé gẹ́gẹ́ bó ti ṣe tọ́ nínú òfin ṣẹ̀ríyà kẹ́ni tí ń sáré tá kò ṣiṣẹ́ mọ́ láàrin kan ọ̀tọ̀ kó tó dìgbà náà irú olúwa rẹ̀ kó pasọ láti pọ̀ kí gẹ́gẹ́ bí agbóhor àti asu gẹ́gẹ́ bí magrib àti aisha àìsàn pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlọrọ́ rí o tó bá sì pé aláàárẹ̀ yẹn wọ́n fẹ́ ṣe operation fún mi láyé òní operation yẹn wọ́n sọ pé táwọn bá ti bẹ̀rẹ̀ láti aago kan yóò fẹ́ gba àwọn tó aago mẹ́fà kó tó di pa àwọn parí bàtà àwọn bá parí operation yẹn ó sì tún lè tó wákàtí mẹ́ta mẹ́rin tí aláàárẹ̀ yẹn tí fi jẹ́ pọ́ wà kọ́ tó ń wà kó tó di wípé làákà yọ sí lára padà. So nítorí pé yọọ máa sin lọ a sọ pé ńgbà tó ti jẹ́ pé aago kan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní suppression fún yẹn àkókò sọ̀látò gbóhùrù ti tó kò gbóró látàrí ìbẹ̀rù pé nígbà tó máa bẹ̀rẹ̀ sí ní suppression fún kò ní máa bi tó ń wà mọ́ kó ṣe sọ̀látò gbóhùrù àti asiri papọ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe operation pàápàá jùlọ tó bá ṣẹlẹ̀ yìí pé aago kan kù ṣẹ́jú mẹ́wàá ó kù ṣẹ́jú mẹ́tàlá nǹkan kan lákòókò dóhùr wọlé ó ṣàlùwàlá kó ṣe dóhùr àti asùrì papọ̀ kó tó di pé wọ́n ṣe iṣẹ́ abẹ yẹn fún bẹ́ẹ̀ ni kò burú lábẹ́ òfin ṣẹ̀ríyà bí àwọn olùtọ́jú aláàárẹ̀ àwọn oníṣẹ́ abẹ tí ó ṣiṣẹ́ abẹ fún un àwọn náà lè ti eléyìí káwọn náà pa sọlátù bọ́hùr àti asri bẹ́ẹ̀ náà gan ìnìdájọ́ rí o tó bá ṣe é pé àkókò tí wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún sí àkókò magreb ni wọ́n sì ní dáhùn bá kó ma ṣe abẹ lè gba wákàtí mẹ́wàá kò sí wàhálà kò papọ̀ lákòókò Maghrib ṣùgbọ́n ẹ kíyèsí o ńṣe ńlá kàṣọ yìí pé àǹfààní ń bẹ fún láti paṣọ láti pọ̀ ṣùgbọ́n kò sáàyè fún o láti dín òǹkà sọ láti kù rákà mẹ́rin náà ni ó ṣe yóò tún ṣe mẹ́rin lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ dhuhur wal asr mẹ́ta yóò ṣe mẹ́rin lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ maghrib wal eléyìí bá yé wa eléyìí jẹ́ ìdẹ́kùn lábẹ́ òfin ṣẹ̀ríyà eléyìí tó bá sábẹ́ òfin al-mashaqqatu tajlibu at-taysir gbogbo tó bá ṣòro ó máa ń bí ìdẹ́kùn ní lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa. وكذلك جمعه لعلة به فيكون ذلك أرفق به بين أن يتطأ kẹ́ni tí ń sàárẹ̀ kó tó pa àwọn sọ̀làwátì yìí kó pa àwọn pọ̀ sí i lákòókò tá lákòókò tó bá sì pé àárẹ̀ ti ń yan lẹ́nu ó pọ̀ ìrora yìí ọ̀gá òní rọrùn fún pé kó ṣe sọ̀láàtì alákọ̀ọ́kọ́ lákòókò rẹ̀ ó tún máa retí àkókò ẹlẹ́ẹ̀kejì á ní kò burú kó pa méjèèjì pọ̀ bóyá lákòókò alákọ̀ọ́kọ́ àbí kọ́ pa méjèèjì pọ̀ bóyá ní àkókò ẹlẹ́ẹ̀kejì nítorí pé al-mashaqqatu tajlibu at-taysir wáyé o níṣẹ́ ni àwọn fuqaha ni wọ́n fi àyè sílẹ̀ fún èèyàn láti pa sọ̀láàtì pọ̀ látàrí àárẹ̀ dọ̀ǹtí wípé àwọn àdìsí tó wá wọ́n tọ́ka sí pípa sọ̀láàtì pọ̀ nítorí òjò nítorí ìbẹ̀rù ṣùgbọ́n o àárẹ̀ àràdé sì tó sọ yìí kí wọ́n paṣọ láti pọ̀ nítorí àárẹ̀ àmọ́ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n ní àdéhìí kan tó wá láti ọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma nípa apá nàbì sallallahu alayhi ó paṣọ láti dhuhr àti asr ọ̀pápọ̀ maghrib àti ìṣá ọ̀pápọ̀ ọ̀pá alákọ̀ọ́kọ́ pọ̀ lákòókò adóhùr ọ̀pá ẹlẹ́kejì pọ̀ lákòókò maghrib láì jẹ́ kójú rọ̀ láì kò sì síbẹ̀rù kò sójò kò síbẹ̀rù àwọn olùmọ́ni àsìkò àárẹ̀ lọ́fà tó eléyìí abẹ́ rẹ̀ ńlọrọ nípa pálá rẹ̀ ó lè pasọ̀ láti pọ̀ ni wọ́n ti mú. wọ́n nítorí pé kò sódò kò sáàrẹ̀ kò túmọ̀ sí pé kò sídìíwọ́ mi yàtọ̀ sí ìtọ̀sọ̀ kò túmọ̀ sí pé kò sídìíwọ́ mi yàtọ̀ sí ìtọ̀sọ̀ tó eléyìí túmọ̀ sí pé lábẹ́ ìdíwọ́ tá a lè tì torí rẹ̀ sọ fún yàn pé kọ́ pasọ̀ láti méjì pọ̀ kí lákòókò ọ̀kan nínú méjèèjì òun náà nìkéni àárẹ̀ wọlfitru fi sẹfẹri rọksa kásá ìgbà wẹ̀ nígbà tá a bá dálẹ̀ tá a wà lórí ìrìn àjò nínú oṣù ramadan inú dẹ̀kun ni o eléyìí tí sẹ̀rí àṣẹ fún wa. inna Allaha yuhibbu an tu'ta rukhsahu kama yuhibbu an tu'ta azaimah. ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí pé gbogbo àwọn nǹkan tó ń bá ṣe ní dẹ́kun fún wa ká ṣe ká máa jàǹfààní rẹ̀ inna Allaha yuhibbu an tu'ta rukhasuhu fama yuhibbu an tu'ta azaimuh gẹ́gẹ́ bó ti ṣe ń fẹ́ pé nǹkan tó wọ́n bá ṣe dẹ́kun fún wa nípa rẹ̀ ká ṣe bó ti ṣe léwu ká ṣe ètò bá ṣe dẹ́kun fún wa náà bó ti ṣe rọrùn ká ṣe. so eléyìí ó túmọ̀ sí pé tó bá wà lórí ìrìn àjò ṣẹ̀ríyà ọgbà fún ọ pé kọ́ ọmọ gbààwẹ̀ àmọ́ wa an tasumu khairul lakum kẹ́ ẹ gbààwẹ̀ ló lóore jù fún yín o kẹ́ ẹ gbààwẹ̀ ló lóore jù fún yín ṣùgbọ́n tá a bá gbààwẹ̀ àṣẹ lọ́hùn làkín ẹni tí kò gbààwẹ̀ nínú oṣù Ramadan látàrí kó rìnrìn àjò yẹn kí lọ́ràn yẹn lórí rẹ̀ yọ san padà lẹ́yìn oṣù Ramadan yọ san padà lẹ́yìn oṣù Ramadan wal iqsaru fihi wajib wọ́n ní téèyàn bá sì wà lórí ìrìn àjò téèyàn bá wà lórí ìrìn àjò téèyàn sì kọ́sọ̀ wọ́n máa ṣe rákà mẹ́rin mẹ́rin méjì méjì ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ọ̀ràn yẹn yẹn kì í ṣe kó ọ̀ràn yẹn tó o bá ṣe ọ̀sẹ̀ lọ́wọ́ أي واجب وجوب السنن واجب وجوب السنن سنة مؤكدة سنة تلاقبرة إذا قرنا سنة تلاقبرة يعني كيكو جانفاني رخصة في السفر سنة مؤكدة بمعنى تباسي كيكو توالولين يا دنيا kàkà kó máa ṣe kọ́sùn àwọn à ń pè sọ́láàtì sọ́láàtì yẹn tó bá ṣe dáadáa yóò jẹ́ àtẹ́wọ́gbà àpọ̀ lálàáfíà lákìn òdùnrà rẹ ní àǹfààní ìdẹ̀kùn tọ́lọ́wọ́ bá ṣe fún ọ nítorí òṣìṣẹ́ wọn dá o aláìdáa ni ọ aláìdáa ni ọ nítorí pé súnà tó lágbára ní ká ṣe nígbà tá a bá wà ní orí ìrìn àjò. wa rak'ata al-fajri. mina raghaib àmọ́ ìsàkíyèsí ọ wa lórí ìrìn àjò kò tuma sí kíkọ́ á lọ gan kọ́ gan sí yàrá tí wọ́n sọ sí àbí lóòtẹ́ẹ̀lì tó wà wọ́n máa ń sọ hayya ala salat kọ́ gan kábẹ̀ hayya ala salat tadhhab ila al-masjid torí pé antal munada ìwọ ni wọ́n ń pè nílẹ̀ dé tẹ́lẹ̀ náà sọ kó ya ayyuhal ladhina amanu istajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum ẹ̀dọ́ ọlọ́run lóhùn ادان نبي محمد صلى الله عليه واله وسلم لو ني غوا تو با بيني واسدين تيو يي وان حي على الصلاه حي على الفلاة فلماذا لا تجيب الذي تو انا مسافر انت مسافر ليس معنى ذلك الا تذهب الى المسجد تو ما الله مسلاسين غوا تو يبقى لوري رين bákan méjì tó bá dé mọ́ṣáláṣí wọ́n ní kó ṣe imam ọ̀rọ̀ àǹfààní àti ṣe kọ́sù wọn àgbà kó ṣe lè máàmù kò sí wàhálà tó sẹ́yìn imam irú sọ̀láàtì tí imam bá ń ṣe lọ́ọ̀bà sí ọlọ́run rà níyàn rẹ̀ fẹlẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ àmì tó bá pé ẹ̀yin tẹ́ rìnrìn àjò ẹ̀ pọ̀ ẹ̀sẹ̀ jẹ́mọ̀ níbi tẹ́ wà ẹ̀sẹ̀ sọ̀láàtì ń jẹ́ níbi tẹ́ wà ọ̀dà warakata alfajiri mina ragaib ẹ̀rí raka méjì eléyìí tá a máa ń ṣe ṣáájú sọláàtì alfajiri raka méjì tá a máa ń ṣe ṣáájú sọláàtì alfajiri ọ̀nbẹ nínú àwọn súnà tí wọ́n ṣe wá lójú kòkòrò pé ká máa mójútó àti pé Aisha radiyallahu anha ó lòun ò rí náfìlà kan tí kìí sọ̀ràn àyàn táwọn bí máa mójútó tí èsì pàtì níjọ́ kan bíi rakata alifajr anabi máa tẹ pẹlẹmà kìí pàtì rakata alifajr nínú hadith khayrun min ad-dunya wa ma fiha raka méjèèjì yẹn ó lóore jùlọ ayé àti gbogbo tí mẹnu lé ayé lọ tọmọ pé wòye ṣe ọmọ rọọṣì wọ mọ́ṣáláṣí ojoojúmọ́ ni ilẹ̀ máa mọ ọmọ rúkú tí ọmọ àti ti parí àṣùbà ọparí nù ó yẹ kó rọkàtà àlùfáàjì rẹ ó ti bómi lọ ó bá di lọ́la àmà ṣe ọ̀la náà nafsu shay a'udhu billahi minash shaitani rajim wọ́n sọ pé khayrun minad dunya wa ma fiha oyin mu ó ní khayrun minad dunya wa ma fiha sówó ni kí èso abẹ́rẹ́ kan ní xeyiru lẹ́tọ́lẹ́ tó rọ́pò owó ló ń mà cash èsè mọ́tò èsè lé èsè owó wọn á xeyiru lẹ́tọ́lẹ́ àwọn agbá bẹ́ẹ̀ bá nàbì ṣe sọ náà ni xeyiru lẹ́tọ́lẹ́ máa fi hà torí ẹ̀ làwọn ṣe mójútó a rí pa mójútó àwọn nǹkan wọ̀nyẹn nítorí pé ara wa kò rànná ọ̀lẹ́ burúkú ni wà o ara wọ̀ ọ̀ràn náà àfi ká máa sẹ́nà bá a sì rọ́nà là táàrà àlùjánnà wọ̀ lọ́la àlùkìyàmù àwọn nǹkan ráńpẹ́ ráńpẹ́ ráńpẹ́ téèyàn fojú di òun àwọn náà ni ó sì sábà bí téèyàn fi rọ́nà lọ ẹni tó bá mójútó àtàrà rẹ̀ ní túnṣe ẹni tó bá sì fi ń ráre kò bá tẹnì kankan jẹ́ o àforí ara rẹ̀ ó sì dáa púpọ̀ wípé tá à ń bá ti lọ sí mọ́ṣáláṣí lásùbà kájẹ́ ẹni tó ti kọ́kọ́ ṣe rakàtà alifájìrì wa ń lé ká tó lọ mọ́ṣáláṣí as-salatu khayrun minan nawm alifájìrì ti yọ wọn ti pèpè fún as-salat wàá dìde láti ṣe rakàtà alifájìrì nílé rẹ̀ tó ń bá ń ti ń parí rakàtà alifájìrì mọ́rílẹ̀ mọ́ṣáláṣí hàdà tó bá ṣe pé ilé rẹ̀ ò jìnnà púpọ̀ sí mọ́ṣáláṣí àwọn tó bá jìnnà púpọ̀ sí mọ́ṣáláṣí lọ́nà tó so kótó ọba dán bẹ́ẹ̀ wò ó lè má bá solatul fajr tètè máa bọ̀ wá sí mọ́ṣáláṣí tá alifajari bá ti yọ ṣe rak'ata alifajr nínú mọ́ṣáláṣí kó lè bá aláǹfààní àti bá sọláàtì tọ́jú ọ̀ràn yẹn lẹ́yìn imam. wa qila mina sunan ọ̀rọ̀ kan tún wá lọ́dọ̀ màlìkì yìí àti wọn kì ṣe nínú súnà tá a ṣe ní lójú kòkòrò ká máa ṣe yẹn ni pé súnà tó ní agbára gidigidi wọn nínú àwọn súnà lásán náà ni tó yẹ pé tọ rárá ọkọ lásán o lásán máa o khayrun mina dunya wa ma fiha wa qila nínú sẹríya tẹmátì kọ́kọ́ sọ̀rọ̀ kan sọ̀rọ̀ kan tí wọn wá lẹ́yìn rẹ̀ gani wa qila bi sighati at-tamrid àmì ní lórí pọrọ kejì yìí lẹ o. ẹ sọ pé wàjà qawlun akharu da'ifun wàjà fi qawlin akhar da'if annahu àbí annaha sunnah qawlun da'if ni wọn qila kẹsì qala qila wọn tún mọ̀ sí pé wọn àwọn kan tún sọ pé ọlẹ wa salatu duha nafila sọláàtù dọ́ha nínú àwọn àṣelọ́lá sẹ́ni o àlékún sọláàtì ni o eré ìtọ́ ẹ̀ka máa mójútó kọ̀ wọnú fáìlì ẹlòmíì ni sọláàtù dọ́ha ká mójútó ọ pàtàkì àkókò dọ́ha òun náà ni lẹ́yìn tóòrùn bá ti yọ tó a gbéra sókè díẹ̀ báyìí ká pé bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tóòrùn yọ. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó òrùn ti kọ́kọ́ yọ lónìí àkókò dúhà ti bẹ̀rẹ̀ ètò túmọ̀ sí pé tó jáde lọ síbi iṣẹ́ rẹ̀ o lè ṣe sọ̀látù dúhà ní ìsìtàn á sọ fún ẹ yọ ní méje sọ pé aago méje lóòrùn yọ a pé nígbà tí èèyàn lè ṣe sọ̀látù dọ́ha so wọ́n sọ pé aago méje ó kù ṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n aago méje ó kù ṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n lòrùn yọ tóòrùn bá yọ láago méje ó kù ṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n ẹ fi ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún ó aago méje kù ìṣẹ́jú mọ́kànlá aago méje kù sọ́jú mọ́kànlá so àkókò duha ti wọlé tó bá ṣe rak'ata ad-duha tó bá pé méjì lọ fẹ́ ṣe ọparí nìyẹn tó bá sì jẹ́ kéńgbà yẹn ló tún àlọ́ aláṣẹ wàá tún fà níyàn pọ̀ fẹ́ ṣe sunnatul wudu wàá fi kún un tó bá jẹ́ pé ní ló tún wọ̀ ló tún fẹ́ ṣe wàá tún fà níyàn tahiyatul masjid kún rákà méjì ó wá gba ládàá sọ̀láàtì orísun mélòó orísun mẹ́ta ẹwà ánú ọlọ́ bọ́lá wọn sì sànú èèyàn bá wọn sọ̀láàtì dúhà tó bá sì wù wọn a lè ṣe rákà mẹ́rin tó bá wù wá a lè ṣe rákà mẹ́fà tó bá wù wá a lè ṣe mẹ́jọ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith pọ́jọ́tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó ṣẹ́gun àwọn kèfèrí maka gba maka padà kó lọ́wọ́ wọn sọláàtù duha tánàbí sẹ́njọ́ náà jẹ́ raka mẹ́jọ tẹ́lẹ̀ la sọ pé tó kéré jù nínú raka sọláàtù duha raka méjì ni ètò pọ̀ jù ńkọ́ raka mẹ́jọ gbogbo àwọn eléyìí ó ká ní wọn nu fáìlì wa hadithi abu dhar abu àwọn mẹ́ta yìí lọ́tọ̀ọ̀tọ̀ kálukú gbàdé tiwa nínú rẹ̀ kálukú wọn sọ pé awsani khalili bi thalath ẹni tí àwọn nífẹ̀ẹ́ sí tí ìfẹ́ rẹ̀ ti gba gbogbo ààyè nínú ọkàn wọn ìyẹn anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ àwọn láṣẹ pẹ̀lú nǹkan mẹ́ta nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni salatu ad náfìlà ad tó eléyìí wọn bẹ nù kàtó yẹ ká mójútó bẹ́ẹ̀ náà ni nínú àwọn nàwáfil onáà ni kìyàmù Ramadan náfìlàní ìyẹn sọlátù tarawih inú àwọn náfìlàní ilé ìtọ́ yẹ kí gbogbo wa ká mójútó nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní man Ramadan imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dìde dúró ṣe sọ́lá lóru Ramadan nítorí pọ́ba àgbọ́lọ́ngbọ́ àti nítorí pé ń fẹ́ kọ́lọ̀ wọn sùn lẹ́sàn-án rẹ̀ kí sọ̀dọ̀ ẹlòmíì ló ti ń wẹ̀sàn rẹ̀ á ṣe àforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ eléyìí tọ́ka sí pé nǹkan ńlá iná ni wọ́n mójútó nínú Ramadan tó kọjá lọ yìí ládàá ńlá ó sì ń retí rẹ lọ́dọ̀ Allah Rabbul Alamin nǹkan ńlá ni wọ́n sọnù mọ́ra rẹ lọ́wọ́ nínú Ramadan tó lọ tí ìwà mọ́sálásí kìí sì tún ṣe kìyàmù lẹ́yìn nílé rẹ nínú Ramadan kan lọ sọnù tó eléyìí nínú àwọn náfìlà tó yẹ ká mójútó ni o afaani wọn fi hi fadlun kabir àjùlọ ńlá aládán ńlá ń sè ń bẹ fẹ ẹni tó bá ṣe o ẹni tó bá ṣe kìyàmù ramadan ládán ńlá retí rẹ torí kí wọn máa ń kọ́ ọmọhu ìmánan wàhtisábà ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá dìde ṣe sọ́láàtì nítorí pọ́ba gbọ́lọ́ngbọ́ àti nítorí pé ń wẹ̀sán rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run nìkan á ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. والقيام من الليل في رمضان وغيره من النوافل المرغب فيها kama dìde sí sọláàtù lóru òru gbogbo Ramadan ni àbí òtí ẹ̀sìn Ramadan ọ̀nbẹ nù àwọn náfìlà tá a ṣe ní lójú kòkòrò ká mójútó nínú Islam kí àwọn máa jí ṣe sọ̀láàtì lóru ọ̀nbẹ nínú tọ́lọ̀ fi pa wá láṣẹ. pàápàá jùlọ kí ẹ máa ń sojú kòkòrò jẹ́ kígbà tó wọ́n máa dìde sí ó ṣe déédéé ìdá kan nínú mẹ́ta gbẹ̀yìn òru nígbà tọ́lọ̀ ẹlẹ́dàá máa ń wá sí sánmàlẹ́ ayé níta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan kí n fún ta lẹni tó fẹ́ tọrọ àforíjì kí n foríjì eléyìí wọn bẹ nínú tó yẹ ká mójútó kò sóore láàárọ̀ ẹni tí kì í bá jí ṣe sọ̀láàtì lóru kódà kó sọ pé sọ̀láàtì wítìrì nìkan ni lọ́ọ́ máa fi sí kálífájàrí ó tó yọ ń dá àgbà pẹ̀lú òru náà ni kálífájàrí ó tó yọ máa yẹ kó kù sẹ́jú márùn tá alùpàdé àrí ọ̀yọ́ lọ parí sọ láti tọ́ fẹ́ ṣe wítìrì àbí kíníkà xẹ́yì ọ̀dà bíi ètò sùn kalẹ̀ lásán tí ń retí kọ́dékọ́mọ́tì sọ̀láàt àbí ètò ń retí sami allahu liman hamida ní kejì gbogbo nǹkan ti bọ́ lọ tọ́wọ́ á dùn ó kí ẹsẹ̀ bíi tí sọ́ọ̀fù parí sí o yóò dúró níbi tí ó tí tí tí lè má mọ̀ tí ní rí tó máa parí sọ́láàt yóò gọ́ náà má bàa pé ló ṣe yín lójoojúmọ́ ẹ̀yin ò tètè dé mọ́sálásí rí ẹ má ṣe ń gbá bọ́ọ̀lù òní ọ̀kọ́ tẹ́lẹ̀ yóò tẹ́lẹ̀ ń lè wo bọ́ọ̀lù wọ́n ti dá àmọ́ ńbẹ̀ àfi bíi kọ́kọ́rọ́ tí wọ́n fi ń ṣe àgádágodo lẹ́kùn bẹ̀ wọ́n dá yàtọ̀ ṣùgbọ́n bí ẹ wá sórí rẹ̀ àwọn ti wọ́n wọ́n èrí wọn mẹ́ èrí wọn mẹ́ gẹ́gẹ́ bí àwọn aráàlú kan tó ṣe pé mọ́ṣáláṣí tiwọn àwọn èèyàn lọ bẹ́ẹ̀ làwọn aráàlú yẹn máa ń ṣe àwọn èèyàn lọ mọ́ṣáláṣí mẹ́ẹ̀ wọ́n á ní kí ló dé tẹ́ èèyàn lọ sí mọ́ṣáláṣí wọ́n lọ́ dàbí ìgbà tó ṣe pé ọlọ́run ti fọ̀nà àbáyọ àwọn táwọn gbèǹde àwọn òbúkátà lọ mọ́ṣáláṣí. adúgbò ẹfọlọ́nkọ́ ń lọ mọ́ṣáláṣí ńlẹ̀ yìí sá ẹ̀ tó sọ pé alhamdulilayi ẹ̀ ń lọ <laughs> abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ìlú nù abẹ́ ẹ̀kọ́ ni èèyàn mélòó ni wọ́n á ṣe sọ láti mẹ́ irọ́ lásán dábàá á di jimá kálukọ́ ayọ̀ ti sàlẹ̀ àpàtì àwọn jimá àjẹ́ ń mùsùlùmí àwọn mùnáfíkì àdínì ṣebí islam ṣe kọ́ wa mi fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla wọ́n lè yẹn ṣe wá fẹ́ wà àlùjáná bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀tànjẹ pẹ̀lú ẹ̀tànjẹ torí ẹ̀ ká mójútó àwọn náfìlà lóru àmọ́ kí wàá ṣe pé tó ṣe náfìlà tó ní wàásù báwo àwọn akẹ́lómi ó ṣe sọ láti dóoru títí oorun bá gbé lọ lójúmọ́ bẹ́ẹ̀ ni kí ló dé tàrí kìyàmù ah, lẹ́lì mẹ́rin kìyàmù lẹ́lì báwò ó ti torí náfìlà sọ̀rọ̀ àyàn hasara nìyẹn o hasara nìyẹn ẹ báwa nílé wá tó bá mọ̀ pé kìyàmù lẹ́lì oníjọ wá mọ́sálásí pa kìyàmù lẹ́lì tì àṣẹ wítìrì tó bá ti parí ìṣáì kálukó sinmi àbí tó wàá ṣe kìyàmù lórí tó wàá gbé nígbà tó bá wá sásùbà lọ́mọ àtògbè tádàn òpó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ bá sí ọ yóò sùn lé ọ lánìí wọn a máa yẹra fún pé ṣubú kó wọn kó a máa kó ti sùn so gbogbo òru àwọn wọ̀nyẹn náà wà tó yẹ pé gbogbo òru yóò kó yẹn náà fìlà èyí tọ́lọ̀ wọn pé òun bi léèrè lákọ̀ọ́kọ́ yóò máa forun sí àsárà nù o tọ́ wassalatu ala mawtal muslimina fariida kásì sọláàt sókù mùsùlùmí lára ọ̀ràn èèyàn ni o túláàsì ni o kèsì nàmbà fẹ́ o nàmbà túláàsì ni gbogbo mùsùlùmí tó bá kú á sì sọláàt sí a gbọ́dọ̀ lọ gbé mùsùlùmí sin láì jẹ́ pé a ṣe sọ̀láàtù sí lára. tọ́ wàá jẹ́ bólà ló pa wàá jẹ́ eight wàá jẹ́ anything ọ̀ràn yẹn ni ká ṣe sọ̀láàtù sí lára àwọn á lè fi distance sílẹ̀ tí ó pọ̀ síbi tó ya gbókù rẹ̀ sí síbi táwọn ò dúró torí kìí ṣe kó a sọ pé ẹ ní tawakkaltu ala Allah ọmọ bọ́lúwa dúró sá pé kò sí tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni Islam náà sọ pé kọ́ ọ sá fún adẹ́tẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe máa sá fún kìnìún àbí òye wa ẹni tó ṣeé ṣe kọ́ràn ẹ máa jìnnà sí i tó ń ti pé kò lè dáràn kò lè dá múyàn ṣùgbọ́n ẹ máa jìnnà sí i òfin ṣẹ̀rí àsọ báyìí á ṣe sọláàtì sí lára yahmiluha man qama biha táwọn kan nínú àwọn mùsùlùmí bá ti lè ṣe sọláàtì yẹn sí lára kò sẹ́sẹ̀ lórí àwọn ẹni tí ò kópa ń bẹ̀ ọ̀ràn yẹn ni lórí àlùmọ̀ lápapọ̀ ṣùgbọ́n táwọn èèyàn kan bá ti ṣe èèyàn méjì mẹ́ta mẹ́rin yẹn pípọ̀ ló ṣe sẹ́wọ́n kí gbogbo ò lè ṣe sọláàtì sókù tó kú lára táwọn kan bá ti ṣe ìjọ́ràn yẹn rẹ̀ ti kúrò lórí àwọn èèyàn yòókù fún ọ̀sẹ̀ lọ́n eléyìí tó túmọ̀ sí pé téèyàn kan máa kú kìí ṣe dandan kí gbogbo èèyàn lọ kópa níbi sọ̀látìl jànáza sí lára ṣùgbọ́n ẹni tó bá kópa níbi sọ̀látìl jànáza sí lára ń tó dá ló ṣe o nítorí pé yóò gba aládá ńlá kẹta náà fi pè nìkéni qirot qirot yẹn nínú hadith anábìíní mithlul jabal al ó dàbí àpáta ńlá ni nínú riwaya kan ó dàbí òkè Uhud eléyìí túmọ̀ sí pé ẹni tó bá kópa nù sọ̀látìl jánásà ládàá ńlá ni ẹni tó bá tún wá tẹ̀ lókùn títí débi tí wọ́n ti sin yóò tún gba kírọ́ọ̀tù bẹ́ẹ̀ kírọ́ọ̀tù rẹ̀ di mélòó ó di kírọ́ọ̀tàyìnì ó di ládàá méjì ládàá ńlá méjì tó eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mójútó wọ́n èèyàn mójútó ṣíṣe sọ̀látù sókù lára o kódà tó kú mi bá kú wọ́n tún fẹ́ lọ́ọ́ máa bẹ àwọn èèyàn pé jáde jáde ká ṣe sọ̀látùl jánásà sí lára wọ́n lè dáhùn retí oníjọ́ kẹjọ òkú níjọ́ kẹjọ òkú ogójì ọjọ́ òkú hajjil akbar eléyìí làwọn kàkún kálukọ́ wa yọjú ìyẹn ni pé oríṣiríṣi ọbẹ̀ níjọ́ kú erin ọ̀tọ̀ọ̀tọ̀ ètè níjọ́ sàrà eléyìí làwọn èèyàn péjọ fún èyí tí wọ́n ń gba aládá ń bẹ ẹ ní rí yẹn ń bẹ tààrà ẹ ní rí yẹn ń bẹ tààrà ó tún lójú òkú tílẹ̀ mẹ́wọ́n àdúgbò lè lọ́ọ́ bá wọn ṣe sọ láti sí lára káyọ̀sẹ̀ tí sọ lè má mú lù ràn àwọn òkè tó kú tó ẹgbẹ́ inú àwọn ayọ́ àná ni sá ẹ wọ́n lọ́ọ́ ṣe sọ láti sí ọ̀dọ́ pé ibi tí kò ti jábọ́ ní nǹkan tó kí so ẹ rí i pé àwọn ẹni tí wọ́n lọ ọbẹ̀ àwọn náà kì í la ilaha illallah wọn á ti wá sọ gbogbo ẹ̀ di ọ̀nà oúnjẹ kí ló kù tí àwọn èèyàn ń ṣe dúró ọlọ́mọ ah, ọlọ́run nìkan lọ́mọ wàláhì ọlọ́run nìkan lọ́mọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ torí ọ̀nà àti rí ọbẹ̀ fi sì kejì búrẹ́dì náà. سبحان الله lọ الصلاة sọláàt sókù أم بينهم nínú شريعة شريعة تقبل tó pè wá lọ sí ìdí rẹ̀ jama wa kadhalika muwaratuhum bid-dafn bẹ́ẹ̀ náà ni ká gbé òkú mùsùlùmí ká bò mọ́lẹ̀ lẹ́ni tá a sin ọ̀ràn yẹn ló ẹ gbọ́dọ̀ gbókù mùsùlùmí sílẹ̀ kí a gbé sínú gíláàsì kí ẹ jẹ́ kó ṣe wá kókó kábẹ̀ kẹwàá pé bí ó sì máa wá ti ẹnu láéláé ẹ ní sin ẹ ń gún lábẹ́rẹ́ ní tára rẹ̀ òfin ní dìke pé kí ni. tí ẹ̀ka bá ti wá wọ́n àtẹ bọ́tìnì pósí rẹ̀ ọ̀jáde síta nu gíláàsì yóò ṣe ìwà kókó pò nù o ìfinisẹ̀sìn tó tò sí ìfinisẹ̀sìn tó tò kò sí. torí di eléyìí wọ́n bo mùsùlùmí mọ́lẹ̀ wọ́n sìn èyí túmọ̀ sí pé wọn kì í sun òkú mùsùlùmí náà o wọn kì í sun òkú mùsùlùmí náà iná bá wò pé kíni wọn yìí sun òkú mùsùlùmí níná thumma amatahu fa aqbara bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá kíni ń ṣe yàrá ṣé ń yinra rẹ̀ pẹ̀lú ìdẹ̀ra tó ń ṣe fún wa pé tó ń bá pa wá òun tún gbé wa sí sàárè síbẹ̀ mọ̀ èèyàn àkọ́kọ́ tó kọ́kọ́ pààyàn àkọ́kọ́ ṣebí ẹyẹ kánnakánná lọ́lọ́run rán sí èèyàn àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe kú pààyàn àkọ́kọ́ tí òun náà ń gbé òkú ẹyẹ kánnakánná míì ká tó wá fi hàn báwo ni ó sì gbẹ́lẹ̀ òun gbẹ́lẹ̀ ó sin ọmọ ìyá rẹ̀ kánnakánná iná ẹ̀ ní kọ́bílà ọ̀daràn àkọ́kọ́ tọ́pa hábílà ẹni tí wọ́n pa ń pààbò sí àkọ́kọ́ ó wá ní ah kí á ló sèmi náà tèmi náà ò lè kọ́ sí kánnakánná yìí báyìí fọ́ òwò rèé sọ́wọ́ kémi náà ṣe bẹ́ẹ̀ kí n bu ọmọ ìyá mi kí n bòkú rẹ̀ mẹ́lẹ̀. àpọ́nlé ńlá lọ́lọ́run fi léyìí ṣe fún mi yẹn pé tá a bá kú kún ó bò wá mọ́lẹ̀ torí tí wọn ọba máa bò wá mọ́lẹ̀ èyí e ó kórìíra jíjẹ́ yàn rẹ̀ nítorí pé ìjẹ́ táwọn ẹranko jẹ́ ẹranko ìní ò kí wọ́n kórìíra jíjẹ́ ẹranko wọn ní ìgbà tí àwọn ń rí òkú ẹlẹgbẹ́ wọn lẹ̀ tó ń dòkú nbete tí gbogbo ẹ̀ ń rùn àmọ́ tó bá pọ̀ mí ìyẹn ni tí èyí bá tọpọlọ ti dorí kodo tó bá ṣe pé ọmọ ìyẹn ni níbi tó mi ìyẹn bá ti rí èyàn ẹgbẹ́ rẹ̀ kó kú kalẹ̀ tí wọn ò sì wọ́sẹ̀ kan tí wọn ò gbé èyàn máa kórìíra pé èyàn ló nà kí ẹbí ṣe máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹ̀mí ọmọ èèyàn sábà ní láárí kan lọ títí lórílẹ̀‐èdè ìjọba ọkàn máa wòran kẹ́ máa kú dànù ni akànfà àwọn èèyàn kan sórí àga wọn máa fìdí màgà mọ́ ooru kìí ṣe pé nǹkan tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ń ṣe wàláhì ọmọ èèyàn kan kú dànù bí báyìí wọn ò kàyàn kún kankan bí owó tí wọ́n fẹ́ kó jẹ ìdí tó fi jẹ́ nàìjíríà ń bí láwọn ojú ọ̀nà láwọn inú ìgboro òkú òkú kalẹ̀ yóò wọn ni ẹ ẹ tètè gbé o torí àwọn mọ́tò ọmọ tẹ mọ́tò gan àwọn olórí rẹ ta ni wa mọ́tò torí rẹ pé tí ó ń ro pé èèyàn tí ó tẹ èèyàn bí rẹ ní bá so eléyìí túmọ̀ sí wípé Islam pọ́n wa lé púpọ̀ ó ní téèyàn bá kú kán lọ bò má lẹ̀ yéé sì ṣerú sàárè tẹ́yìn gbẹ́ tẹ̀ ń tanra yín jẹun tí sàárè làwa ń wọn kàrà gbẹ́lẹ̀ só ó sì sọ ọbẹ̀ wọ́n bá sọ ọbẹ̀ gbogbo tó fi dìn ó lè má ju ọwọ́ kan lọ wọ́n sòkú bẹ́ẹ̀ àwọn afúnmọ́lẹ̀ adá pẹ̀bù eléyìí èsè sàárì sàárì kódà kó tiẹ̀ ṣe pé ṣọ́ọ̀kù náà lẹ fẹ́ gbẹ kàn fẹ́ búlẹ̀ lójú ni ẹgbẹ̀jì torí ìtumọ̀ wọn gbé sí sàárì ìjàmá òun náà ni pé à ń wá ààbò fún ara rẹ̀ níbi àwọn ẹranko kẹranko tí máa jẹran kọ́mẹ́sì pò ní wọ́n fẹ́ fi ṣe oúnjẹ. àwọn arọ arọ agbẹ́lẹ̀ súkẹ́súkẹ́ à ń tẹnra ara jẹ àgbẹ̀ tí ó jìn dáadáa tẹ́wàá lè mú adé dodo kó sì mú adé lọ́nà tó fi jẹ́ pé ẹni bá gbé sínú sàárè yẹn yóò bẹ̀ lábẹ́ pé ìsọ́ tó péye ń bẹ pẹ̀lú rẹ̀ ń wọn tí yẹn lọ wọn á kọ́ gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́ kó tó débẹ̀ pẹ̀lú gbọ́lọ́ kó tó débẹ̀ wọn ò ti rọ ọmú. sọ gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ká mójútó ní tíṣẹ̀rí àfikọ́ wa. tọ́ wa ghusluhum sunnatun wajibah káwẹ́ òkú wọn ní sunnatun lágbára ni eléyìí ò ṣe déédéé ọ̀ràn yẹn ni káwé òkú tó bá kú ọ̀ràn yẹn ni gbèsè sunnatu muakkada wájib ọ̀ràn yẹn torí kọ̀ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ní igsilnaha igsilnaha bákan náà ẹni tí yóò ṣubú lórí ràkúnmí rẹ̀ nígbà tí òun náà pẹ̀lú anabi lọ sí hajj anabi sallallahu alaihi wasallam igsiluhu bima'in wa sidr. وجنبوه الطيب اغسلوه ẹwẹ̀ ọ̀ràn yẹn wọ́n túmọ̀ sí pé káwọ́ ẹ̀kú ńkọ́ ọ̀ràn yẹn nínú ṣẹ̀ríà òkú mùsùlùmí ọ̀ràn yẹn nínú ṣẹ̀ríà. وكذلك طلب العلم فريضة عامة يحملها من قام بها bẹ́ẹ̀ náà ni ká wá ìmọ̀ níṣẹ́ tí lu bá wà báyìí táwùjọ bá wà báyìí gbogbo olùkọ̀ọ̀kan gbogbo olùkọ̀ọ̀kan gbogbo ìletò kọ̀ọ̀kan gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ọ̀ràn yẹn ní lórí gbogbo ẹni tó bá wà ń bẹ̀ pé kí wọ́n wá mà àmọ́ táwọn kan bá ti wà tó sì jẹ́ pé wọ́n ti tó láti fi máa wọn fi yé gbogbo aráàlú wọn ti pọ̀ tó ntí gbogbo aráàlú ń bùkátà kò sẹ́sẹ̀ lórí gbogbo aráàlú ma. àmọ́ kó máa jẹ́ pé alólùmọ̀ láàrin wa ká má lẹ́ni tó mọ̀ láàrin wa gbogbo àṣẹlọ̀. eléyìí túmọ̀ sí pé àfi kí a palẹ̀ mọ́ fáwọn ọmọ wa kí wọ́n múra kó le kí wọ́n á dé ṣòkòtò wọn kọ́mọ́dìyẹ̀rì mọ́ wọn lọ́wọ́ wọn lọ́wọ́ àmà. eléyìí túmọ̀ sí wípé kùdìẹ̀kùdìẹ̀ wa ọ̀pọ̀ láwùjọ yorùbá pàápàá nírú àwọn ìlú yìí báyìí wọn dààmú fún kí wọn wá mà rárá ni wọn dààmú fún owó burúkú yìí náà sani kálukú wa ẹ wá wo bá ń ṣe ń sẹlọ̀ lójoojúmọ́ báyìí nítorí pé ọ̀wọ́ àwọn ẹni tó wà ń lù tí wọ́n mà wọn ò tó lù wọn ò ma kéré jọjọ nítorí pé àwọn alágídí ti pọ̀ jù tó yẹ pé ẹlòmíín bùkátà kan lọ fi chain wọ jáde pé wàá gbọ́rọ̀ nípa ẹ̀sìn rẹ̀ èèyàn mélòó lọ́wọ́ à ń lù èèyàn mélòó ní gbọ́rọ̀ lọ èèyàn mélòó mùsùlùmí èèyàn mélòó lọ́kẹ́sìn kù ọ̀pọ̀lọpọ̀ gan pé àwọn kan ni wọ́n bá sọ̀rọ̀ wọn tí ọ̀rẹ́ láì ọ̀fẹ́ ẹsẹ̀sìn wà odò wa kún orí rẹ ragadi nípa o rò pé Islam ǹjẹ́ yẹ kó ọmọ afowó wáká ọwọ́ abọ́ ọlọ́fẹ̀ẹ́ òfin ráre torí yẹn gbogbo àwùjọ kọọkan kó pèsè tí ó tó fún bùkátà wọn àìṣe bẹ́ẹ̀ gbogbo wọn sẹ́lọ̀. torí ẹ̀ àǹbùkátà láti lọ sílé ẹ̀kọ́ Islam o àǹbùkátà láti wá ìmọ̀ o torí kọ́ mọ̀jẹ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ tá a kà kún wọ́n kún orí wa tí wọ́n ní já rọ́nà lọ́tọ́ bá di lọ́la kìyàmù wọ́n tó rí táwọn kan lọ kọ́ kí ó wọ́n wá ń kọ́ kí wọ́n wá ń sọ fún wọn kékeré lẹ́ ń lọ ọkọ̀ ẹ tún wọ̀ ọ̀daràn ọ̀daràn oríṣi mi nù tẹ́lẹ̀ náà àti ìrí ọmọ tí ó kẹ́kọ̀ọ́ àwọn kan tí wọ́n ń tiraka lọ́kọ̀ ìwọ́n tí wọ́n ń frustrate wọn kíkẹ́ kí lẹ́ ń lọ́kọ̀ gan-an ẹ ṣé àsìkò tiraka àfẹ́jọ́ hmm? pẹ̀lú ẹ ti ẹ máa lọ magrib sí ìṣá ìgbàǹjọ́júmọ́ bẹ́ẹ̀ bàbá mi ọmọ challenge ọmọ àlọ́ dánilẹ́kọ̀ọ́ kínni nípa ẹ̀sìn islam ni ọ̀ nípa àlàbí yín islam bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́yìn bí wá sínú islam múlòdó lẹ́yìn múlòdó burúkú torí èèyàn kọ́ mọ̀ nípa islam òdo lẹ́fẹ́ máa fi sí náà torí ẹ̀ a gbọ́dọ̀ pèsè iye olùmọ̀ tí ìlú ń bùkátà olùmọ̀ nípa kìí sàn babaláwo olùmọ̀ nípa islam kìí sàn babaláwo torí àwọn babaláwo pọ̀ ń lù àwọn tí wọn máa ṣe ìyẹnwò tí wọn máa ṣe kínní wọn ń tẹ yẹn rìn wọn ń ṣe yẹn ṣe tí islam sọ pé ká pèsè inú àwọn ọ̀daràn làwọn ilé yẹn ẹni tí wọn mọ Ọlọ́run sọ ànábì sọ òfin Ọlọ́run ní ẹni tí wọn bọ́ sínú rẹ̀ ọ̀nà àbáyọ ní àwọn eléyìí là bùkátà a gbọ́dọ̀ pèsè wọn ọ̀ràn àyàn ló jẹ́ lórí gbogbo àwùjọ kódà ìjọba yẹ kó náwó láti gbé àwọn ọmọ kan dìde lọ kẹ́kọ̀ọ́ wa. àwọn ọmọ tó bá rí pọ́n serious tó bá kọ́ tẹ́lẹ̀ wọ́n tún bá sẹ́nà tó tún fi lọ́kọ́ wa nítorí pé ńgbà táwọn olùmọ̀ bá kú tó bá kú tó bá kú àwọn tá a ló dìpọ̀ wọn gbogbo àwùjọ tó bá sì sólùmọ̀ inú òkun ni wọ́n wà tí àbá sì rí ìjọba tó ṣe àwọn olówó yẹ kó sponsor àwọn ọmọ ọlọ́mọ wọn lọ kẹ́kọ̀ọ́ yẹn wá nítorí ká lè bá a fi mú ìṣẹlọ yẹn kúrò lórí wa pé ẹ lólùmọ̀ tó tó láàrin yín gbogbo yín ṣẹlọ òkè kí láwọn á ṣe tí ẹ̀ṣẹ̀ yẹn òfin ní jẹ́ tiwa àfi káwọn lọ àti ah, kọjá pé ká lọ níta ń rò nísìn ti pọ̀ ọ̀dọ̀ àwọn ọmọ wa ń kọ́ so ká sponsor wọn kí wọ́n lọ kọ́ wa. eléyìí jẹ́ ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ mójútó jẹ̀ máa. illa ma yalzamu rajulu fi khassati nafsihi àyàfi ìmà tọ́jú ọ̀ràn àyàn lórí kálukú kíkọ́ mọ̀ nípa àjọsìn tẹ́lómi ò lè bọ́ sí. àwọn àjọsìn kan wà tó dé pẹ́lómi kò lè bọ́ sí ṣíṣe tẹ́lómi bá ṣe kò tó àfi kí wọn náà ṣe tiẹ̀ asọ́láàtì ní ìsìn ẹnìkan ò ní bá a ṣe àfi kálukú ṣe tiẹ̀ asiyam ẹnìkan ò ní bá a gbà àfi kálukú gbà tiẹ̀ alhaj ẹnìkan ò ní bọ́ ṣe àfi kó alukó ṣe tiẹ̀ aluwala ẹnìkan ò ní bọ́ ṣe àfi kó ṣe tiẹ̀ àwọn ìjọsìn jọjọ ojúlówó ọ̀ràn yẹn tó jẹ́ pé èèyàn lèyìn ó ṣe fúnra ara rẹ̀ yún ọgbọ́dọ̀ nímọ̀ nípa bó ṣe ṣe tó eléyìí là ń pè ní elementary knowledge of Islam tọ́jú ọ̀ràn yẹn lórí gbogbo kálukú kíkọ́ mọ̀ yẹn ni pé ìmọ̀ títí dé level kan ọ̀ràn àyàn ni lórí gbogbo mùsùlùmí pé kò ní kése kó sọ pé ńgbà tó ti sọ láti lẹ́yìn imam ó ti tó ńgbà tí bàbá tiẹ̀ ti ṣe ó ti tó kó tó. a gbọ́dọ̀ kíyè sáàrin yẹn o ìmọ̀ nípa tí ó ṣe wípé tá a bá mà kò sí bá a ṣe sin náà ọ̀ràn àyàn ni ká wá mọ̀ eléyìí ìmọ̀ tó wá lé lórí rẹ̀ ó lè tó ṣe pé gbogbo òlùmbùkátà tá a gbà wọn kan dìde pé kó wọn lọ wá wa. tí nǹkan bá dàrú ní ìsìnbó láti ṣe a gbọ́dọ̀ wá àwọn olùmọ̀ tó lè ṣàlàyé yẹn wá fún wa. àwọn nǹkan tí ń bẹnu ṣẹlẹ̀ ayé ọ̀pọ̀ púpọ̀ tá a lẹni tí ó nímọ̀ nípa rẹ̀ tí ó lè máa ṣàlàyé fún wa àbọ̀sọ́sì bálá káìmù ká máa tìlú yìí ká máa lọ sí lọrin ká tìlú yìí ká máa lọ sí èkó ká tìlú yìí ká máa lọ sí ìbàdàn ọ̀rọ̀ kan ló dàrú fún wa ẹ pẹ́ pa àwọn àfa àlọ́rin jọ ẹ bá ṣàlàyé á gbogbo olú yìí kí ló dé tẹ́yìn olólùmọ̀ntì àbí lọ́rin ọmọ bọ̀ wá lùyìí pé ọ̀rọ̀ kan lọ́ dàrú ẹ̀ àwọn á wá bá wọn olùmọ̀gbọ́mọ̀sọ wọ́n sọ̀rọ̀ àbà àbà wọn bàjẹ́ àwọn náà gbọ́dọ̀ so eléyìí túmọ̀ sí pé gbogbo àwùjọ kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ ní olùmọ̀ tó ṣe pé yóò lè máa ṣàlàyé àwọn nǹkan máa ń dojú wọn yóò lè máa sẹ̀nídìí kíkẹ́ máa kóra yín rí ẹ rí ẹ ó di lumi ó di lumi pé kíni tẹ̀lé yìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ pèsè àwọn ẹni tí ó wà mọ̀ a gbọ́dọ̀ pèsè wọn ọ̀ràn yẹn ni tòṣe máa sì wọ́n àmọ́ yìí kí àwọn kan tún máa mọ́nítọ̀ wọn kan tún máa mọ́nítọ̀ wọn torí pé tí wọ́n bá ní kí wọ́n wá mọ̀ ó dùn sọ lọ́rọ̀ ṣùgbọ́n èèyàn mélòó ni ó lè ṣe sùúrù. èèyàn mélòó ni ò lè ṣe sùúrù tọ́lọ́pọ̀lọpọ̀ ọmọ yẹn ó rò pé tó máa ti wọlé kí ó náà ní sìn láàrin oṣù méjì mẹ́ta ó náà ti di sheikh sheikh báwo òtí ma kí ó kà gan gbogbo lásán kakuka wọ́n máa kọ̀rẹ́kìtì rẹ̀ yóò tún máa wí wọ́n máa kọ̀rẹ́kìtì rẹ̀ yóò tún máa wí pé wàhálà kékeré kọ́ làwọn olùkọ́ ń sìn nígbà bá wà mọ́tẹ́ wọn náà máa tapá kaka wọ́n máa wò ó ti gbàgbé rẹ́kọ́ọ̀dù pé rẹ́kọ́ọ̀dù rẹ̀ ń bẹ báwa gbé ẹnu ẹ lọ sí wọn náà so <laughs> eléyìí túmọ̀ sí pé tí àwọn èèyàn bá ṣe sùúrù wọn lè kẹ́kọ̀ọ́ ó sì jọ pé kò sí sùúrù fún àwọn ọmọ tó fẹ́ kọ́ kí ó láwùjọ bí láwùjọ Ògbómọ̀ṣọ́ yìí kò sí sùúrù fún irọ́ lásán owó wọn wá fáwọn lẹ́lẹ́ irọ́ lásán láti jẹ́ tán tí wọ́n á fi kí ó lẹ̀ tán wọ́wọ́ náà ṣé wọ́n á rí náà ìdí pé wọn ò rí oníkójoojúmọ́ wọn tún lọ́ọ́ bí iṣẹ́ sáwọn ọlọlá sọ irọ́ lásán ẹjẹ lọ wá mà kí gbogbo aago tó lù yín lọ wàláhì kí gbogbo aago tó lù yín lọ náà sì máa wọ́n tó bá ti fi kí ó kan òun fi yín fóṣù kan ọmọ tó kí tó bá padà wá kò ní rọrùn bíi ti wò pé àbí ni tí máa wá ń pè yọmọ ọkọ lẹ́nu yọmọ ọkọ lẹ́nu gbogbo alẹ́gbẹ́ rẹ̀ ó ti kọjá rẹ̀ fífífí kò burú tó náà bá fi tìjú kárùn ńgbà tá a bá kan yóò tún ti léra rẹ̀ mú ìlọsíwájú tún dé náà nù so àwa ń wí tó o a gbọ́dọ̀ ra àwọn ẹni tí wọ́n wá kọ̀ kí o a gbọ́dọ̀ ra àwọn ẹni tí wọ́n wá kọ̀ kí o ìdánilẹ́kọ̀ọ́ wọn yìí kò sọ ẹni bọ́dì tó lù mà yọ sọ ẹni dání tó lóye ń pa ẹ̀sìn kò lè sọ ẹni tó lù mà tàbí kéèyàn náà wá wá mọ̀ so èèyàn lóye nǹkan ẹ̀sìn ọmọ bó ṣe sùn gbọ́ tó ò lè nímọ̀ bẹ́ẹ̀ káwọn kan káwọn kan wá kọ́ gidi ìwọ náà lọ́ọ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ ládùúgbò báyìí ìwọ náà lọ́ọ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ ìlú fẹ́ mọ́tò ọba kọ́ gidi tí wọ́n á sọ̀rọ̀ olùkítẹ́ nìkan bá ti wọlé ẹ̀rú ti máa bọ̀ ọ́ gbàtọ́ gidi ẹ̀rú ti máa bọ̀ ọ́ kọ́kọ́ mẹ́jẹ̀ kí wọ́n wá sọ àṣìṣe mi nìyẹn tẹ́lẹ̀ náà nǹkan gbà tó ọmọ tó ń ṣe àmọ́ tẹ́yìn bá kọ́ tó bá yanjú òun náà lè wúlò fálòmà àlòmà ń bùkátà rẹ̀ àmọ́ ò lè wúlò fálòmà tó bá ní ma torí délé ọ̀dọ́wọ́ wa o ọ̀dọ́wọ́ wa o kò sí nǹkan kan tó lè ní ó lè jẹ́ nǹkan bàbàrà bí kò ní owó gbogbo èèyàn náà ló a lè má ní tó ọ àwa náà ní tiwa tó àmọ́ tó bá nímọ̀ á rí i pé oríire ó tiẹ̀ pé yàtọ̀ èsì báwọn èèyàn ṣe ń ronú torí pé o ti ń fi ọgbọ́n àwọn èèyàn nǹkan tó ń ọba àwọn orúkọ tó dára jù àti àwọn tó ga jù dákun bá kọ́ràn wa lọ́wọ́ lórí àti máa ṣe ní ti ń fẹ́ kó lè wa jìnnà sí ti ọ̀dà kọ́rọ̀ wa fati máa ṣe tiẹ̀ àti máa tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó sì wá lórí rẹ láyé kó sì wá lọ́mọ aljanna lálùkìyàmù subhanaka allahumma bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. ìtọ́dọ̀gba ni pé kò sínú súnnà téèyàn máa ṣe torí kó àdìsí tó mú wa ètò dọ́gba jù ní pé kò fẹsẹ̀ rìn lẹ̀ náà. يعني قام بصلاة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك